nínú bàbá wa kábíyèsí wọ́n ní kí akin pé ẹ máa rọra ẹ máa wọlẹ̀ ẹ̀dẹ̀ kúrìn ọlọ́run ọba yóò bá wa sọ yín débi tẹ́ ẹ ti wá láyọ̀ àti lálàáfíà ní tẹ́ ẹ wá ṣe náà ọlọ́run ò fún yín ṣe. tí a bá ní ẹnìkan tí ọba fẹ́ ní nǹkan sọ ọ̀dà bàbá wa pàkó yìí afwan wọn là ń fẹ́ jábọ̀ fún bàbá. Ah, salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum ah, salaam wa rahmatulahi wa barakatu. wọ́n ti wà nílùú Ògbómọ̀ṣọ́ láti bí aago mẹ́rin kù díẹ̀ ni wọ́n ti wà ní ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n sì ti jọ ní ìjókòó papọ̀ pẹ̀lú gbogbo àwọn àáfàá nílùú tí oníkálukú sì sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún síwájú wọn tí àwọn náà sì gbọ́ gbogbo àwọn jàmáà yìí ìgbà tí wọ́n wá dìde pé ibí ni wọn ò bá kọ́kọ́ yà ṣùgbọ́n ajé yé wọn pé ẹ̀ ní aran ẹ̀ travel náà la fi ń pè é pé bóyá ẹ ti dé àti ìdíkùtọ tó lọ sí kádàrá pé wọn padà fojú kẹyìn kábíyèsí ìgbà tí wọn wá dìde ń bẹ yẹn náà la fi ní pé tọ kán wá sálámà sí láì jẹ́ pé kí bàbá náà wọ́n ti gbọ́ sí ìrìn àjò pé wọ́n ń bọ̀ tẹ́lẹ̀ tó àwọn náà ni wọ́n wá dé yìí wọ́n ti bá wa ṣèpàdé òǹkálùkù wa ti sọ ẹnu ọkàn wọn fún wọn salamu alaykum bí àwọn bàbá wa àti jíṣẹ́ ìpàdé tí ẹ bá wa ṣe àti tí àwa náà dẹ̀ ṣàlàyé fún yín fún ọ̀tọ̀ ẹ̀yin náà tí ẹ bá ní láti bá bàbá wa kábíyèsí sọ. bàbá wa ṣúgà bí bismillah wọ́kì. Thank you fún president general league of imams and alfas ilẹ̀ yorùbá wa sheikhu wa muhammadu jamiu kéwúlérè àti ní orúkọ bàbá wa aládìṣẹwà àti ní orúkọ àfa wa ọ̀gá wa sheikhu wa abibulayi adam mudiru markaz eŋti a bá wá ní pé àwọn bàbá ní ká wá kí kábíyèsí ká dẹ̀ ṣàdúrà fún wọn wọn ní ká kí wọn pé wọn kú sùúrù wa wọ́n ní ká wá kí wọn pé wọ́n kú ìfi àgbà ṣe wọ́n ní ká wá kí wọn pé wọ́n kú ìjẹ́ aṣáájú re nítorí pé gbogbo tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ayé ń wò ó lọ́tún wọn wò ó lọ́sì ibi tá a ṣe ìdìde tá a ṣe ń bọ̀ nísìnyí àwọn ará Amẹ́ríkà ń pè wá torí wọ́n gbé láìfù ni àwọn ará London ń pè wá pé àwọn wò ó tó túmọ̀ sí pé ogun tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ò jẹ́ tuntun mọ́ fún aráyé wọ́n wá rí ìdí àgbà bàbá kábíyèsí wọ́n wá rí ìdí aṣáájú orí bàbá kábíyèsí wọ́n wá rí ìdánilágbà tí olúwa dà wọ́n lágbà lórí àga yẹn torí pé tọ́lọ́wọ́n ò bá dà wọ́n lágbà lórí àga yẹn ariwo á ti pọ̀jù léyìí lọ àwọn bàbá wa league of imams wọ́n ní ká kí n pé ẹ sùúrù wọ́n dẹ̀ gbáládùn àyè pé pẹ̀lú ògo Ọlọ́run. láìpẹ́ láì jìnnà. ìlú Ògbómọ̀ṣọ́ yóò farabalẹ̀ pẹ̀lú àlàáfíà àti àgbọ́yé ẹ olúwa ó ṣe bẹ́ẹ̀ fún wa ọba tó fi ń sórí ìpè bí yìí yóò bá yín lu ọlá náà ẹ sì fi ẹ̀mí gbógun àtàláfíà ara ẹ fi lò ó wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. ọba kí ó gba gold. wa aleykum salaam wa rahmatulahi ọ̀rọ̀ pẹ̀lú bàbá mi kábíyèsí sọ̀ún tilẹ̀ ògbómọ̀ṣọ́ ọba gandhi orúmọgẹgẹ ọlọ́run jẹ́ kí ẹ̀mí yóò gùn fún wa o wíwá tí a wá eléyìí ni ẹlẹ́ẹ̀kejì tàbí ẹ̀kẹta tèmi lórí ọ̀rọ̀ ìmáàmù ìlú ògbómọ̀ṣọ́ a wá láti wá sojú the umbrella body tọkọ́và gbogbo ohun tí ń jẹ́ àáfàá àti imam nílẹ̀ yorùbá lábẹ́ àṣẹ bàbá wa president general bàbá imam ní èkìtì àti bàbá wa tí wọ́n jẹ́ leader fún gbogbo ohun tí ń jẹ́ àáfàá nílẹ̀ yorùbá àti gbogbo akọ́mọ̀nkéwú àti gbogbo imam bàbá mudiru markaz adamanlọ́wọ́ adá ayatahu wadawulatahu àwa láti wá sojú wọn a wá láti ìrìn àjò tèmi rìn erípa ẹ̀ náà la tún tọ̀ wá nǹkan méjì ló ń dayé rú lẹ́yẹ òde òní gbogbo bí ọlọ́run bá fi ọlá sí kéèyàn fi ọlá síbẹ̀ ni béèyàn ò bá ti gbà pọ́lọ̀ ń fọlá síbi tọ́lọ̀ ń fọlá sí èyí ó kàn máa dààmú ni Qur'an sọ fún wa pé man a'rada ani dikiri fa inala lahu ma'ishata donka ẹnikẹ́ni tó bá lóhùn á kúrò lórí bíran tí Quran tèmi Ọlọ́run gbé kalẹ̀ mo ṣe ní kẹ́ ẹ tó nǹkan ẹni tó bá lóun ó tó sọ́nà àbòmí ayé ò nira fún tọ̀hún. ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ wípé social media náà fi ń dájọ́ láyé òde òní ẹgbẹ̀rún social media kò dájọ́ téèyàn ò bá ti tọ́ bó ṣe yẹ kó tọ́ bí èèyàn bá jágbàlagbà tí ò bá ní sùúrù níbi táyé dàrú dé yìí kọ́mẹ̀ntì orí social media gan ó tó dàyàn lórí rú àmẹ́ni tó bá jẹ́ni tó ní làákàyè tọ́lọ́ndẹ̀ fún ní shock absorber yóò máa fi ọgbọ́n to ìgbésí ayé ẹ̀ bí bàbá wa kábíyèsí sọ̀hún bí wọ́n ṣe ń fi ọgbọ́n to ayé wọn. tó bá jẹ́ pé ọ̀pọ̀ nǹkan tẹ́lòmíì ti fẹnu sọ lórí íńtánẹ́ẹ̀tì ni ẹlòmíì ò fẹ́ lè rí àwọn tí wọ́n bá tún wá lórí irú ọ̀rọ̀ yìí tí ó fẹ́ lè sọ pé ẹ má jẹ́ nìkan kan wọ bí ẹ jáde èyí tí mo gbọ́ yìí tó gẹ́ àmọ́ síbẹ̀ ẹ tún ra yín lẹ̀ fọlọ́hún ẹ travel látàárọ̀ ẹ sọ pé ń lọ rest nílé bẹ́ẹ̀ ṣe ń délé tẹ̀ ń rest ńlá ń pè yín pé kábíyèsí ẹ dákun ẹ yọ̀dá fún wa lálẹ́ yìí ẹ dẹ̀ tún fi àyè yẹn lẹ̀ fún ọlọ́run ẹ tijú ọlọ́run ẹ tijú gbogbo àwọn bàbá tó rán wa wá àdúpẹ́ lọ́wọ́ yín o olúwa náà ó mọ̀ dúpẹ́ fún yín jù bẹ́ẹ̀ lọ. a wá lórí pé bí nínú Quran àwọn tàn án pọ̀ nínú Quran tó jọ tinú bíbélì náà nígbà tí Yusuf aleyhi salam tán pè ní Joseph nínú bíbélì nígbà táwọn ọmọ ìyá ẹ̀ tán parọ́ mọ́ wípé ó ti sọnù ìkókó pàjẹ́ àyà kan wà nínú alukur'an tí bàbá yẹn sọ fáwọn ọmọ ẹ̀ yìí pé látàí hasu mìíràn ìlà ẹ mọ̀jà kan níbi ìkẹ́ ọlọ́run ẹ tún wá Yusufu lọ ẹ má jákàn níbi ìkẹ́ Ọlọ́run gbogbo tí ń jẹ́ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ ìyá wa ni wọ́n gbogbo tí ń jẹ́ Christianity ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ ìyá wa náà lù ni wọ́n gbogbo bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ bàbá wa ni wọ́n ìdí nìyí tá a fi tún wá dìde lórí ọ̀rọ̀ kan náà tá a wá wá ń jọ sí òun náà ni wọ́n tún gbé wa dìde pé ká tún wá pé ká wo ọ̀nà tí ojútùú solution àfiwáyé lórí ọ̀rọ̀ gbọ́n mi sí omi òtó tí ń lọ láì fi tàwọn ará íńtánẹ́ẹ̀tì ṣe òdodo ni nǹkan tí àwa bá wá lórí òdodo náà la sì dúró lé a sì ń ṣàdéhùn fún yín pé gbogbo ohun tó bá jẹ ìwọ yín gẹ́gẹ́ bí ọba àní fìràrè kábíyèsí. adúpẹ́ fún ọlọ́run ọba a kí lẹ́nu gbogbo àwọn aṣáájú mi tí wọ́n ti ń sọ̀rọ̀ àti lẹ́nu àwọn bàbá tí wọ́n gbé ìgbìmọ̀ yìí dìde wá bẹ̀yìn bàbá wa kábíyèsí aláyélúwà wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn Islam ẹ̀sìn ìbájọṣe papọ̀ pẹ̀lú ara ẹni ni islam sì dá sí àlàáfíà púpọ̀ jù ó sì pèpè àlàáfíà púpọ̀ jù òun náà ló gbé ìgbìmọ̀ ayé dìde ọba tí ó wà ní àlàáfíà lọ́dọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run níjó dàrú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí tẹ́ ẹ jẹ́ number one citizen l'Ógbómọ̀ṣọ́ gbogbo àníwá yín tì wọ́n tún ní ká dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ fún àlejò wa tí ẹ gbà wá kí ọlọ́run kí ó. Yo... jẹ́ kí adé ó pẹ́ lórí kí bàtà á pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀ẹ̀ rẹ̀ kó pẹ́ lọ́wọ́ salamu alaykum wa wa a fẹ́ kí ìmáàmù káwọn náà sọ sí ọ̀rọ̀ اللهم صل على سيدنا محمد الفاتح لمن أغلق والخاتم لمن سبق ناصرك بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره العظيم ní yọ̀ǹda nípa Muhammad mo kí gbogbo àwọn bàbá wa tí wọ́n ti ń sọ̀rọ̀ látàárọ̀ mo kí bàbá wa kábíyèsí o ọlọ́mọsájà rí ń pẹ́ ẹ gbà wá. ọlọ́run ní jẹ́ ṣubú wọlá tó bẹ alukur'an. ń gbọ́n díẹ̀ díẹ̀ náà ni èèyàn ń gbọ́n tán jẹ́ kan. nítorí ẹni tó bá sọ fún mi wípé ọ̀rọ̀ yìí máa di báyìí máa sọ fún olúwa ẹ pé kí ló dé tó máa di bẹ́ẹ̀ kò lè di bẹ́ẹ̀. but àjẹjẹ débì yìí ló ṣẹ̀ máa pé one year tí mo jẹ ọba sọ̀rọ̀ mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tá a ṣe láti kọ́ àti láti mọ̀ nítorí tí n bá mọ̀ orú ilé ò tẹ̀lé ṣẹlẹ̀ mọ́ but ká ní ká ní mo mọ̀ nígbà tí gbogbo ilé bẹ̀rẹ̀ ó wá di pé àwọn èèyàn wá láti ẹ̀pẹ́ wọ́n wá láti ìbàdàn èkó láti parí ọ̀rọ̀ wa níbí a sọ pé kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but a àgbọ́ tán à ń gbọ́ lọ díẹ̀ díẹ̀ ní àtẹ̀sẹ̀ èdè bíi next time a máa yára wa ní brain àní jẹ́ kó àní jẹ́ kó di ọ̀rọ̀ tí àní jẹ́ kó débì lágbára ọlọ́run mọ́ kò ní ṣẹlẹ̀ mọ́ àti wípé gbogbo ọ̀rọ̀ social media èmi ò tẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yẹn báyìí but èmi ò mọ meeting fẹ́ ṣe o mi ò dẹ̀ mọ nǹkan tí ẹ jábọ̀ níbẹ̀ but mo rí pé solution lẹ wá òun lẹ wá wá mi ò mọ̀ bóyá ẹ ti mọ nǹkan tẹ́ máa sọ fún àwọn bàbá lágbègbè pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yìí nítorí akéwùgbà goal ti wá tẹ́lẹ̀ and uh, èmi ò mọ̀ bóyá wọn ò ní fèrè pé ó wà bias aṣojú mufti Parakoyi wọn á wò pé gbogbo wọn yẹn ṣáìdì kan náà ni wọ́n wà so mo wò pé ẹ gbọ́ the other side nítorí ẹyẹ òun fi apá kan ẹyẹ òun fi apá kan so mo rò pé ẹ gbọ́ the other side side the kebab nítorí àwọn èèyàn mọ̀ àwọn tí mo ti sọ yìí wọ́n mọ̀ side tí wọ́n wà so mi ò rò pé ó yẹ kí ẹ gbọ́ side kan mi ò mọ̀ lẹ́sùn sẹ́jẹ́ mi gbà mú kẹ́ wọlé mi ò sì wọlé five minutes ṣé àgbọn mo ti sọ pé eleven ni màá wá lọ́la pọ̀ ìgbà tá a ké ó gba góòlù pè mí tó sọ pé kì í jọ pé gbogbo àwọn tó wá wọn máa láti padà wípé eleven tí mo fún yíyan gan ọ̀pọ̀lọpọ̀ ló máa ti padà sí venue wọn níwájú ọlọ́run ti yàn mí ò tí ì jókòó nínú ilé mo ṣe ń dé ni mo ṣe ń dé láti èkó yìí mi ò tí ì jókòó ó tọ́ mi kan yẹn tí gbàtí tọ́sọ pé so mi ò mọ nǹkan tí nǹkan tó ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n mo rò pé tẹ́ bá máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ láti gbọ́ the two sides and reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé èmi gan tí ọ̀rọ̀ yìí kàn ti bá ń gbọ́ àwọn nǹkan míì lórí social media <laughs> mo máa ń wòye pé ọ̀rọ̀ yóò rí báyìí ṣùgbọ́n like you said social media ni. the way tí wọ́n fi twist nǹkan ó yà mí lẹ́nu ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ tẹ́ bá máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nígbà <laughs> yẹn. mo ṣòro kan ní lẹ́nìí ẹni ẹ e ti sọ. So, ló sọ ní friday ìjọ tí wọ́n kó block lọ síbẹ̀ yẹn bọ̀ ìjọba ìgbàlú ìjọba tó bá wọn lẹ́nu lẹ́nu ẹ̀ ní ìfẹ́ náà sọ lọ́dún mo kàn rí nìyẹn tó ní mo fún àràbà pé wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀bù sí ilẹ̀ mùsùlùmí wípé mo fẹ́ ja Ògbómọ̀ṣọ́ rí gbọ́n mo tó ń sọ̀rọ̀ náà wípé tọ́ọ̀gì lélẹ́yìí kí ni eléyìí tó dìbò ìmọ̀ ló yẹ òjò ẹ̀mọ́ gbọ́n wa kò mọ̀ dí ọ̀rọ̀ kò mọ̀ nǹkan tá a fẹ́ ṣe ó kàn ń sọ oríṣiríṣi. but mò ń wò pé tí orú àwọn èèyàn bẹ́ẹ̀ bá wà ẹ láti gbọ́ the other side kọ́ máa rò pé kí ni bàbá kò yí fẹ́ sọ kí ni mú ti fẹ́ sọ kí ni akéwùgbà gold fẹ́ sọ ìkan náà ni tribe kan náà ni wọn àti bọ́bí tí wọ́n wà. so mo ń bí yín náà ní ṣe gbọ́ ṣe ṣáájú àwọn ọ̀dà ṣe bá àwọn ọ̀dà tuntun sọ̀rọ̀. All right. So, nítorí a lot has happened a lot. sẹ́ẹ̀rí èmi ìfẹ́ wọn mo ní sùúrù mi ò mọ̀ pé mo ní sùúrù bọ̀ wọ́n ti kọ́ mi sùúrù. <laughs> èyí mọ̀ pé ibi tí mo dé yìí <clears throat> wípé èèyàn kan lè máa sọ pé èmi ọmọ aláìjọbẹ̀ ni tó ń jákòó sáyà èmi ò bìlí pé èèyàn kan lè sọ yẹn sí ibi tí mo dé láyé mi yìí wípé wọ́n fi bisikí wọ́n fi tọ́ mi lẹ́nu wò wípé àtòyìn wípé wọ́n wípé ìgò ni wọ́n fọ. mo gbọ́ kínní yẹn mo fẹ́ gbọ́ tó ẹ̀ mẹ́rin nítorí mo rò pé ṣé ẹni iye mi ló ń sọ àbí àbẹ́ lòmíì. àlùfáà mùsùlùmí lòun àlùfáà kìrìsìtẹ́nì thirty one years mo fi ṣe pásítọ̀ so tó bá yọ thirty one years lọ́jọ́ orí ẹ̀ pátá ló sì ń wọ̀ káàkiri ìlú nígbà tí mo nígbà tí mo ti ń bọ̀ àtún kí ẹ̀ máa sọ fún mi pé <laughs> ní ọba Ògbómọ̀ṣọ́ tó ń ṣe ọba ìletò kan mo dákẹ́ mo fi ṣoṣù mo fi para ni bọ́sẹ̀ ilé ìsọ̀kan kan fún yìí o nítorí ẹni tí ẹ̀yin ẹyẹ mi sílẹ̀ fi yà ń bì and aṣojú thank you also òun ni pé fún ọ̀rọ̀ yìí láti ní solution three things must happen the first one tó dẹ̀ ṣe kókó òun ni pé ilé ayé lára wọ́n láti gba wípé imam ọ̀dọ́ wọn ló ti wá nítorí yàtọ̀ sí yẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe ń ta nítorí òun ló gbé mi débi yìí ìwọ̀sí tí mo dẹ̀ ti gbà wọ́n ti pè mí ní ọ̀daràn Imam yín ó pè mí lọ́daràn lórí ọ̀rọ̀ yìí tí mi ò mọ ọwọ́ tí mi ò mẹ́sẹ̀ èmi ò mọ iṣẹ́ wa pé mo máa ń sọ pé àlùfáà lèmi náà èmi ò ń lọ sí orí múgbàrí wa láti máa bú ọba thirty one years kí mo fẹ́ bú president bú anybody ọ̀rọ̀ bíbélì máa lọ sọ́ńbẹ̀. so number one fún solution o nítorí ìgbà bógúndé ló sọ pé kọ́ wá tó gbòmọ̀ṣọ́ kọ́ wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gan number one ilé ayé lára àwọn ọlọ́gbẹ́mídé rí wàhálà fún wa àsọba wọn wá bá mi wípé ìmáàmù ń àwọn mi ò tí ì jókòó dáadáa tí wọ́n fi gbé wá bá mo jẹ́ ṣe investigation tèmi last conversation tí mo ní pẹ̀lú imam nínú yàrá yẹn ni òun àti ìyálòde wa wà níbẹ̀ àti inú ẹ gbogbo gbogbo ìkàlẹ̀ wà níbẹ̀ àti Isiaka àti Isiaka Isiaka yẹn ló pè ní mọ́gàjì ẹ̀ àwọn mo dé mo mo fẹ́ dé ní ọjọ́ Monday ó pè mí ni wípé Monday máa ti pẹ́ jù mo ní Èkó ni mo wà mo ṣáà sọ pé imam ló ń pè mí nítorí ẹ̀ mo dé ní ọjọ́ Sunday mo dẹ̀ ṣe ń wọ̀dù ni mo pè mo ní kó pàdé mi láàbọ̀ mo dẹ̀ sọ nǹkan kan fún yín jọ yẹn tó yẹ pé tí bá rò ní kò yẹ kò ń ṣe ọ̀rọ̀ tó yẹ kí n sọ mo sọ fún mo ní kò sẹ́ni tó máa yọ ẹ̀ as imam go and sow the seed of doubt sí máìndì bó eh, ń sọ ilé publicly sí ni o kò yẹ kí n sọ mo sọ fún nítorí isaac wà ń bẹ ìyálóde wa dẹ̀ wà ń bẹ mo ní go and sow the seed of doubt mo ní tí mọ́gàjì ayílára tó bá ti lè sọ yìí pé òun ò ṣúọ̀ kò sẹ́ni tó máa yẹ. kí ni mo tún fẹ́ sọ fún yànjú yẹn lọ mo ní kò sẹ́ni tó máa yọ ẹ́ mo kí ló kàn mí pẹ̀lú ẹni tó jẹ imam mi ò ní lọ mọ́ọ̀sì láti lọ kírun wọ́n ní mo fẹ́ yọ imam ṣé mo fẹ́ fi bíṣọ̀bù síbẹ̀ ni wọ́n ní mò ń bá àwọn mùsùlùmí jà pé kí ni mo fẹ́ ṣe ta ló ti gbọ́ pé mo preach láti one year àti mo ti débi. kò sí mo ń lọ ṣọ́ọ̀ṣì tèmi ọkàn mi ni ọkàn mi àti ọlọ́run mi ni kí ló kàn mí thirty one years mo fi ṣàlùfà tọ́lọ́run tó sọ pé kí n wá jọba tọ́lọ́run bá fẹ́ kí n continue lọ́nà àlùfà táwọn á ní kí n wá jọba ni kò ní sọ bẹ́ẹ̀ ọlọ́run ló sọ fún mi wípé ìdíjà ti dín mi rèé òun ló jẹ́ ń wà ìbá amẹ́ríkà ni mo wà I've been for thirty years mo ti gbé ìlú òyìnbó náà. lóòtú hmm. ni eléyìí tó ń sọ èmi ò já ìjà ìsìn o màmá tó jẹ̀bi bàbá mi mo ti sọ títí muslim ni ní ilé kápẹ́ working distance ní síbi màmá tó bí bàbá mi bàbá mi kò ti jọba muslim ni mi ò sí nǹkan kan ilé ilé láòyè tí mo ti wá tẹ bá kó èèyàn mẹ́wàá sílẹ̀ mẹ́sàn-án ni wọn muslim ni wọn kí ló wá kàn mí ṣé màá máa bá fámìlì mi jà ni so gbogbo ilé ìtẹ̀ ń gbọ́ kò sí irọ́ ní gbogbo ọ̀rọ̀ social media yẹn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ọba ni mo wá jẹ lórí christian muslim àti oníṣẹ̀ṣe mo dẹ̀ ń sọ ìtẹ̀sájókòó léyìí kò ń ṣètẹ́ muslim ìtẹ́ àwọn oníṣẹ̀ṣe ni ẹni tó àwọn tó tẹ̀ lóyè oníṣẹ̀ṣe ni wọ́n àwọn àwọn ò jẹ́ bá wa jà wọn ò bá wa jà wọn ò bú wa wọn ò ṣe nǹkan kan tó bá ń ṣe kíni wọn máa ń jókòó síbẹ̀ tó bá ń ṣe ọdún wọn ṣàngó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ máa jókòó kí ni máa ṣe àwọn sọ wípé èmi làwọn ròyìn pé ìgbà tí mo jọba wípé mi ò ní jẹ́ káwọn ṣe iṣẹ́ ṣe àwọn ni wọ́n sọ fún mi wípé àwọn ò mọ̀ pé máa jókòó pẹ̀lú àwọn wọ́n ń ṣòro kí ló kàn mí bẹ́ẹ̀ ṣe nǹkan tó ń wù yìí àwọn nǹkan bá tó traditionally àwọn nǹkan bá tó muslim i'm a christian so so kí ló kàn mí everybody ṣe tiẹ̀ nǹkan tí mo fi ṣe sùúrù òun ni pé wọ́n fẹ́ gbé lọ sí ìjà ẹ̀sìn ánìjẹsìn ìbẹ̀rẹ̀ la máa ń mú àmọ́ ló ṣe máa parí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìmáàmù yìí sọ ó dùn mí bí egungun ọ̀bùn kọjá kẹ́nà ni bá ní kò dùn mí àti february ló ti ń sọ o november la mú yìí o three weeks ago ló ti sọ pé èmi ọmọ ọmọ aláìjọbẹ̀rẹ̀ o at my age at the level where I am in my life abba ìgbà tí wọ́n bí ni mo jáde University of Ife nineteen eighty two ni mo jáde University of Ife nineteen eighty six eighty seven ni mo kúrò ní mo ṣe masters ní UI ó wá ń pè mí pé èmi ọmọ aláìjọbẹ ni tó jà kó tí bá ní kò dùn mí irọ́ ni mo pa ọ́ bọ́ kí mo fẹ́ ṣe kò sí ìgbà tá a fẹ́ kí ìlú wa dàrú nǹkan tó fẹ́ nìyẹn èmi ò jẹ́ ní fún wọn ṣe. I'm not going to allow it. Wọ́n ń gbé placard wípé pastor pastor fẹ́ yọ imam. Mo ní kí ni ọ̀rọ̀ ṣé mo fẹ́ fi bishops' síbẹ̀ ni àwọn òpònú tí wọ́n lọ́gbọ́n lórí. Ṣé Gabriel mo fẹ́ fi síbẹ̀ ni àbí kí? Ìjọ tọkùnrin yẹn wá mo ní tó bá so doubt nobody will remove you that's the last time tèmi àti ọ̀gbọ́n jókòó tàjọ sọ̀rọ̀ Isaac yẹn wà pẹ̀lú ẹ̀ isaac yẹn ni mo pè padà máàmù jáde mo ní isaac padà wá mo ní ẹ lọ help ìmáàmù ẹ lọ help ẹ bójú kò understand nǹkan tó ń ṣẹlẹ̀ mo sọ mo sọ fún isaac mo ní kò understand nǹkan tó ń ṣẹlẹ̀ ó sọ yìí pé àwọn fámìlì èyí pé tóun bá pé tóun bá fún òun twenty million gbogbo wàhálà yẹn á tán mo náà kò yóò understand ọ̀rọ̀ owó kọ́ leléyìí go and prove yourself that's what you need nǹkan tí mo sọ fún nìyẹn o mo ní go and prove yourself the next thing tí mo find out ni kó gbé mi lọ sí kó gbé mi lọ court so first one fún láti prove pé ọmọdé ayé lára lò káwọn yẹn dẹ́gbà tó ọmọdé àwọn second one. <laughs> ó sọ wípé ọba kọ́ ló ń fi ìmáàmù jẹ so a láti dúró kí ilé ẹjọ́ kó wọ́n dá nítorí ìyẹn náà ló gbé lọ sílé ẹjọ́ a láti dúró the third one. Yeah. Yeah. Yeah. Yeah. mo ti gbórúkọ wọn and the third thing wípé ọba kọ́ ló ní mọ́ṣáláṣí sẹ́ni ẹgbẹ́ wa sọ̀kan kan fún yín o òótọ́ lẹ fẹ́ gbọ́ yìí o nítorí eminent people lẹ́yìn tẹ́ wá yìí o. sẹ́ni nọmba tírì yẹn kò rí nìkan lọ́dà ọba lórí mọ́ṣáláṣí kò sí gbàgbọ́ torí mi ò lọ mọ́ṣáláṣí lọ kí mi. but tí n bá ṣe tí n bá jà fún un wọ́n á ní kí ni mo jẹ́ kìrìsìtẹ́nì. bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ òkú ọ̀hún ó ṣòro mú lọ oko àárọ̀ tó bá fi síwájú wọ́n á ní o fẹ́ kó máa bẹ́ẹ̀ bọ́rin tó bá fi sẹ́yìn wọ́n á ní o fẹ́ kí ìkòkò pa so kò sí nǹkan téèyàn lè ṣe so tí má ní mi ò yà sí púpọ̀ bá kọ́ lórí fi ìmáàmù jẹ ṣé mò ń fi bíṣọ̀bù jẹ ni kò sí ìfún òfin jẹ ṣé òun kọ́ máa eh, nǹkan tó bá wù wọ́n kọ́ máa ṣe tó bá náà bá kọ́ láti mọ́ṣáláṣí kí ló kàn mí nǹkan tó kàn mí but tí n bá ṣe irú ẹ̀ àwọn fámìlì mi wá sọ pé ìgbà tó dórí tèmi nítorí mo jẹ́ kìrìsìtẹ́nì lè ti fún wọn ní mọ́ṣáláṣí tí lè tí lè kọ́ tí lè kọ́ bí ara sí. so ọ̀rọ̀ mẹ́ta yẹn kò sí bàtà fẹ́ ṣe ń gbà yẹn ṣe rí tèbú yẹn ṣé burú sórí ṣé èèyàn á sọ fún mi pé mi ò ń ṣe ọmọ aláìjọbẹ̀rì ni ní at this time kí ó rárá affect mi <laughs> kò lè affect mi <laughs> ọ̀nà tí mo ní ó jù yẹn lọ. No, no, no, at all. Nobody in this world again can define the honor God has given to me. Kò sí àbí kò sí nǹkan tí èèyàn lè jẹ lóògùnmọ̀ṣọ́ tó ju ìṣọ̀hún lọ mo dẹ̀ ti jẹ́. Èèyàn kan wá sọ fún mi pé èèyàn kan wá sọ fún mi pé ọmọ aláìjọbẹ̀ ni. Kò sí ìkòyí ò lè define me. Kò sí kò lè kò lè define me. Mo ti lọ́lá kí tó débì ipò yìí kọ́ ló fún mi lọ́lá ọ̀rọ̀ náà mo ti lọ́lá kí tó débì mo ti lówó kí tó débì omi ti wà lákùrọ̀ kójò tó rọ̀. so ọ̀rọ̀ mẹ́ta yẹn tẹ bá ń wá solution o aláṣẹ wá solution eléyìí tó ṣe pàtàkì jù òun ilé ayé òun ló ṣe pàtàkì jù èmi ò fẹ́ sọ findings tèmi fún yín nítorí mo fẹ́ kẹ́ kẹ́ lọ wo kẹ́ lọ find out fúnra yín I understand the other thing àwa ń court wọ́n ti sọ pé December twelve ni wọ́n máa bẹ̀rẹ̀ lọ́ máa yẹ ẹjọ́ yẹn nǹkan tó sọ ni pé Ṣọ̀ún kọ́ ló ń fòun jẹ tí adájọ́ bá sọ pé Ṣọ̀ún kọ́ ló fi jẹ sọ́wọ́n kò fún aláfẹ́mi ẹ̀yin lẹ́yìn ìmáàmù ní kọ́mọ ní ìtòmí ò lọ́wọ́ mi ò ní wà lẹ́yìn ẹ̀kọ́ máa kí wọn. kó ní mi máa láéláé pé kí n lè gbà wọ́n lè. wà lẹ́yìn ẹ̀ o bọ́ mi ò lè wà lẹ́yìn tẹ́lẹ̀ àti ìgbésí. ìyẹn ti ìyẹn ti kọjá iye ò ní yẹ ò ní yẹ mi ò ní wà lẹ́yìn ẹ̀ ò lè kò sí kó máa kó máa kéwú kí eruku máa yọ lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú. so àwọn those points àwọn nǹkan tèmi kọ̀ fẹ́ kí a nóòtì nìyẹn wípé those three points are what I think we should find resolution. I understand. Family Aguilara. Ṣọ̀ún kọ́ ló ń fi ìmáàmù jẹ Ṣọ̀ún kọ́ ló ní ló ní mosque ṣe rí nọ́mbà two and three tí n bá sọ pé kò sí nǹkan tó kàn mí wọ́n á sọ pé nǹkan tí wọ́n jẹ́ tó sì tẹ̀lé jẹ náà ni family mi nine out of ten mùsùlùmí ni wọ́n wọ́n tẹ̀ nígbà wípé gbà tó wá dórí mi ni mo á gbé mọ́ṣáláṣí sílẹ̀ so èmi ò mọlẹ́tí máa ṣe tán you understand mo kàn ní kí n sọ fún yín ni o you understand bẹ́sí bẹ́sí n try and i'm very serious o i'm extremely serious you understand so but ṣe pé tó bá withdraw case number two and three ó ti forí ṣọpọ́n nìyẹn kò sí need for it today because nǹkan tó challenge nìyẹn so if you say it's no more challenging àbọ̀rọ̀ mi ò yẹ yín sáà sọ pé kò wà. tó bá withdraw two and three kí n kí n yẹ mọ tó bá challenge yẹn so it remain. family Ayílára kò sí kò jù yẹn lọ lórí mi ò mọ nǹkan mi ò tí má ní mo mọ nǹkan mi rọ mo pa ìyẹn lè.